ọlọ́pàá kan kú lásìkò táwọn àtọlọ́kadà kọjú ìjà síra wọn lẹ́kọ̀ọ́ lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún yìí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpọnrin tó wà lágbègbè ìjọra ọlọ́pàá nílùú Èkó wọ̀yá àjà pẹ̀lú àwọn ọlọ́kadà àgbègbè náà yànnàyànnà báyìí ni àwọn agbófinró náà farapa tí ẹnìkan sì gbẹ́mìí mì nínú ìkọlù ọ̀hún Aláròyé gbọ́ pé ohun tó fa wàhálà láàrin àwọn méjèèjì ni òfin tíjọba ṣe pé àwọn ọlọ́kadà kò gbọdọ̀ ná àwọn agbègbè kan nípínlẹ̀ èkó òfin yìí ni àwọn ọlọ́pàá náà fẹ́ lọ fìdí ẹ̀ múlẹ̀ nípa mímú àwọn tó ń rú lágbègbè ọ̀hún kọ́rọ̀ ọ̀hún tó di ṣuata yanyan ní kété tí àwọn ọlọ́kadà náà ti fojú kàn wọ́n ni wọ́n ti gbé pẹ́rẹ́gì ìjà kaná pẹ̀lú wọn pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró ẹnìkan tọ́rọ̀ náà ṣojú rẹ̀ ṣàlàyé pé ṣàdédé làwọn rí àwọn ọlọ́pàá náà pẹ̀lú ọkọ̀ wọn tí wọ́n fẹ́ máa gbé àwọn ọ̀kadà tí àwọn èèyàn wọ̀nyí fi ń ṣiṣẹ́ sínú mọ́tò wọn èyí ló mú kí àwọn ọlọ́kadà náà yọ abò wọn lójú ẹsẹ̀ èmi wà níbẹ̀ yẹn mò ń rajà mo kàn bẹ̀rẹ̀ sí rí àwọn ọlọ́kadà yẹn tí wọ́n ń wọnú àbẹ́tẹ̀ wọn níbẹ̀ yẹn lọ kó àdá ìgò àti oògùn jáde tí wọ́n bẹ̀rẹ̀ sí lé àwọn ọlọ́pàá yẹn ó jọ pé wọ́n ti múra sílẹ̀ dè wọ́n tẹ́lẹ̀ wọn ò mú ní kékeré o wọ́n tún fẹ́ dáná sun mọ́tò pàtiróòlù tí àwọn agbófinró yẹn gbé wá ọpẹ́lọpẹ́ pé àwọn ọlọ́pàá míì tètè dé láti wáá kún àwọn tí wọ́n ti wà nílẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ náà bá burú jù báyìí lọ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó benjamin hundeyin fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé ọ̀kan lára àwọn ọlọ́pàá méjì tó fara gbọgbẹ́ ti padà jẹ́ ọlọ́run nípè àwọn agbófinró lọ síbẹ̀ láti lọ fìdí òfin múlẹ̀ pé kí ọ̀kadà má gbé lágbègbè náà ni wọ́n bá kọlu àwọn òṣìṣẹ́ wa ọ̀kan sì kú lára wọn ọwọ́ ti tẹ̀ lára àwọn ọlọ́kadà náà wọ́n sì ti hà wọ́n sì ti wà lákọlò wa. Jamiu Abáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròye online TV.